àbúṣọ akin kábọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdà àbúṣọ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa ká lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lónìí abara wa sọ̀rọ̀ nípa جوسين oríṣi ìjọsìn ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àwọn oríkèé tá a máa fi ṣe àwọn ìjọsìn yìí gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé síwájú ó ń bẹ nínú àwọn ìjọsìn àwọn ìjọsìn tó ṣe pé ọkàn la máa fi ṣe ó sì ń bẹ nínú wọn àwọn ìjọsìn míì tó ṣe pé ahọ́n ni ó sì ń bẹ nínú ìjọsìn nínú ìjọsìn pé àwọn oríkèé ara yòókù òun náà là máa fi ṣe oríṣìí mẹ́rin òun náà ni ọ̀nà tí àwọn ìjọsìn pín sí lábẹ́ òfin ẹ̀sìn Islam alákọ̀ọ́kọ́ nínú àwọn oríṣìí mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni al-ibadatul àwọn ìjọsìn tó ṣe pé ọkàn là máa fi ṣe ìyẹn ni ìjọsìn tó ṣe pé ọkàn láàfin ṣe àwọn ìjọsìn tó ní í ṣe pẹ̀lú ọkàn ilé ìtọ́jọ́ pọ́kàn là máa fi ṣe àwọn náà ní ìjọsìn eléyìí tó ṣe fọ́ pàtàkì jù àti pé ngangan ní ìpìlẹ̀ àwọn ìjọsìn gbogbo bóyá ìjọsìn eléyìí tó jẹ́ pé à ń fi ahọ́n ṣe àbí ìjọsìn tá à ń ṣe níṣẹ́ àbí ìjọsìn tá à ń fowó ṣe ìjọsìn tọkàn òní bàbà ó baba bàbá lórí gbogbo ẹ̀ nítorí pé tá a bá ṣe ìjọsìn gbogbo ìjọsìn yóò wà lè ṣe kò bá jẹ́ ìta wí lọ́rọ̀ kò bá jẹ́ ìta ṣe níṣẹ́ kò bá jẹ́ ìta fi dúkìá wa ṣe táníyàn wa lórí rẹ̀ ọ̀bá ti jẹ́ torí ọlọ́run lásán ṣe àṣedànù lásán ló máa ń já sí ṣùgbọ́n nígbà téèyàn bá ṣe ìjọsìn èyí owó lè jẹ́ nínú àwọn ìjọsìn èyí tá a fi owó ṣe èyí tá a fẹnu ṣe èyí tá a ṣe níṣẹ́ tá a hù níwà tó bá ti jẹ́ pàníyàn wa lórí ẹ̀ ó ní pé torí ọlọ́run la ṣe ṣe tó sì jẹ́ pé ìjọsìn tá a ṣe yẹn ọ wá ní ìbámu pẹ̀lú ìlànà nàbẹ̀ Mohammed sallallahu alayhi wa sallam eléyìí máa jẹ́ kí ìjọsìn kó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá o torí ẹwọ ọmọ ìyá mi ìjọsìn tó ní í se pẹ̀lọ́kàn àló baba ó ń ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọsìn yòókù à ń gbogbo ìjọsìn tá a bá fẹ́ nínú àwọn ìjọsìn tá a máa fọkàn òun ká nífẹ̀ẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kọjá ni tí ó nífẹ̀ẹ́ ọlọ́run tó bá sì nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ó yẹ kí ayọ̀ wà fún nínú ọkàn rẹ ọkàn náà ló fi nífẹ̀ẹ́ ọlọ́run kó tó wá di pé à ń rí àpẹẹrẹ àti àmì pé ó nífẹ̀ẹ́ yìí nínú ìwà àti ìṣe rẹ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka ọlọ́run ni máa ń bẹ nínú àwọn èèyàn àwọn tó yẹ pé wọ́n fi nǹkan míì tó yàtọ̀ sí Allah wọ́n fi ṣe àwọn ìgbéra fọlọ̀ wọ́n máa wá nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ nígbà tó sì ti pa àwọn olùgbàgbọ́ òdodo ti wọn àwọn máa nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan míì lọ eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá fi lè lọ́ọ́ fẹ́ràn nǹkan míì gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sọ́lọ̀ onítọ̀hún kò lè jẹ́ mùsùlùmí o ọ̀sẹ̀ bọ ni wọ́n máa pè èèyàn ò lè jẹ́ mùsùlùmí ṣáájú kéèyàn tó fẹ́ ọlọ́run kéèyàn tó nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan míì pátá korongodo lọ torí pé ọlọ́run sọ pé ń bẹ nínú àwọn èèyàn man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah àwọn ẹni tí wọ́n mú àwọn nǹkan tán fi ṣẹgbẹ̀rà fọlọ́ kí ló mú wọn dání tó ṣẹbọ tá a fi ní wọ́n fi nǹkan kan ṣẹgbẹ̀rà fọlọ́ òun náà ni pé yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn tí fi ṣẹgbẹ̀rà fọlọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ tí wọ́n ní sí wọn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ló sọ di ọ̀sẹ̀ bọ̀ èyí tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ ìfẹ́ tá a ní sọ́lọ̀ ọ gbọ́dọ̀ tayọ gbogbo ìfẹ́ tá a ní sí gbogbo nǹkan mi ẹnikẹ́ni bá fi ìfẹ́ tó ní sọ́lọ̀ tó bá fi ṣe dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sí nǹkan mi onítọ̀hún ti ṣẹbọ sọ́lọ̀ báwo wá lẹni tó bá fẹ́ràn nǹkan mi ìjọlọ́ ńlọ ọ̀sẹ̀ bọ́ ńlá náà lélẹ́yìn náà lọ́lọ́run sọ pé walladhina amanu ashaddu hubban lillah àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan mi lọ téèyàn bá fẹ́ràn ọlọ́run èèyàn gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan mi lọ. al-imam ibn al-qayyim rahimahullah ní ìgbà tó ń ṣàlàyé àyà yìí tó wà ní suratul baqara imam ibn al-qayyim wọ́n ní inna man min dunillah kama yuhibbu Allah fahuwa mimman ittakhadha min dunillahi andada wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè fẹ́ràn ẹlòmíì tó yàtọ̀ sí Allah gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ràn Allah onítọ̀hún ti di ọ̀kan nínú ẹni tá a máa sọ pé ó ti fa àwọn àkànṣe gbéra fọlọ̀ Allah ó ti dọ̀kan nínú ẹni tá a máa sọ pé ọ̀fẹ́ gbéra ọwọ́ ẹgbẹ́ra fọlọ̀ fahadha nittum fil mahabbati la fil ẹgbẹ̀ra yìí tó wá fọlọ́ yẹn ni pé ẹgbẹ̀ra ẹgbẹ̀ra ló fi ṣe fọlọ́ nínú fẹ̀ torí pé o ti fẹ́ràn náà gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn lọ láti rububiyya kìí ṣe pé o fi ṣe gbẹ̀ra fọlọ́ nínú jíjó lúwa kìí ṣe pé ọ̀ṣọ́ náà dolúwa ṣùgbọ́n o fi ṣe gbẹ̀ra fọlọ́ nípa pọ̀ fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn lọ wala fil uluhiyya kìí ṣe pé o tún fi ṣe gbẹ̀ra fọlọ́ nípa pọ̀ náà ti lẹ́tọ̀ọ́ sí ká sìn gẹ́gẹ́ bó ọlọ́run ti ṣe jẹ́ pò nìkan ló lẹ́tọ̀ọ́ sí pé ká sìn lódodo rárá ṣùgbọ́n fi ṣègbéra fọlọ́ ni nípa ìfẹ́ tó ní sí i gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sọ́lọ̀ torí ẹ̀ ká sọ ara wa o gámẹ́sì jáde tó jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ á lọ fẹ́ràn rẹ̀ dọ́gba pẹ̀lú bá a ti ṣe fẹ́ràn ọlọ́ ọlọ́run ẹlẹ́dàá nìkan la gbọ́dọ̀ fẹ́ràn kọjá gbogbo nǹkan. wa qala ta'ala qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allahu wa yaghfir lakum dhunubakum torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé sọ fún wọn ìran anábì sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá jẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń sọ pé ẹ fẹ́ràn ọlọ́run á pé ẹ máa tẹ̀lé mi ọlọ́run ọba náà yóò nífẹ̀ẹ́ yín yóò sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín á rí i pé ọlọ́run ọba ó fi ìtẹ̀lé tà nábì sallallahu alaihi wasallam ó fi ṣe àpẹẹrẹ fún ẹni tó sọ wípé mo fẹ́ràn ọlọ́run àpẹẹrẹ tá a fi dá a mọ̀ pé sọ fẹ́ràn ọlọ́run lódodo òun náà ní kí wọn máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam eléyìí tó sì túmọ̀ sí pé tó máa ti ń tẹ̀lé tà nàbì ìfẹ́ inú rẹ̀ náà yóò di ti ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam mú wa torí ẹ̀ ìfẹ́ ọlọ́run tá a bá ti mọ̀ pé jọ̀sìn ká nífẹ̀ẹ́ ọlọ́run tá a bá ti mọ̀ pé jọ̀sìn àti pé pápá gan tá a bá ti mọ̀ ikú gangan ní ìpìlẹ̀ gbogbo àwọn ìjọsìn a jẹ́ pé ọ̀ranyàn ló jẹ́ lórí wa ká jẹ́ pé a nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ká sì jẹ́ pé àáfi ìfẹ́ rẹ̀ àáfi ṣe dọ́gba pẹ̀lú ìfẹ́ tá a fẹ́ ní sí nǹkan mi. ọ̀rọ̀ yẹn ló jẹ́ ká mà wípé gbogbo ìjọsìn tí mùsùlùmí bá sì ń ṣe kò lè jẹ́ ń tọ́lá làáfíà ṣáájú kó tó jẹ́ni tó ní ìfẹ́ tó pé pérépéré sọ́lọ̀ tó sì tún ní ìfẹ́ eléyìí tó pé pérépéré sófin rẹ̀ alukurani àti sunna kò sì lè kò sì lè jẹ́ ntọ́lá làáfíà wípé kéèyàn onífẹ̀ẹ́ kankan ní ìfẹ́ jẹ́wọ́ àdọ́gba pẹ̀lú ìfẹ́ tá a ní sọ̀lọ̀ kò gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìfẹ́ tá a ní sọ̀lọ̀ kò tí ẹ̀ gbọ́dọ̀ jùlọ kò sì gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ẹ̀ tọ́lá ní tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ̀lọ̀ nínú ìfẹ́ a nífẹ̀ẹ́ Ọlọ́run ju gbogbo nǹkan lọ torí ẹ eléyìí ò sí eléyìí ò túmọ̀ sí pé ó burú ká nífẹ̀ẹ́ nǹkan míì tọ́yàtọ̀ sọ́lọ̀ ọ̀hún a lè nífẹ̀ẹ́ nǹkan míì náà tọ́yàtọ̀ sọ́lọ̀ gẹ́gẹ́ bí èèyàn nífẹ̀ẹ́ obìnrin èèyàn nífẹ̀ẹ́ lọ́fíńdà èèyàn nífẹ̀ẹ́ irú ibùsùn báyìí èèyàn nífẹ̀ẹ́ owó kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó o ti fẹ́ nǹkan kan nínú rẹ̀ dọ́gba pẹ̀lú bó ti ṣe fẹ́ràn ọ àbí kò tiẹ̀ wá fẹ́ràn kan nínú rẹ̀ ju bó ṣe fẹ́ràn ọlọ́run ọba lọ. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ sáwọn ẹni ọlọ́run èèyàn tún nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá ń tẹ̀lé tọlọ́run gbogbo eléyìí náà kò sí nǹkan tó burú ń bẹ̀ nítorí ká nífẹ̀ẹ́ sáwọn ẹni ọlọ́run àtàwọn tí bá ń tẹ̀lé tọlọ́run òun náà ń bẹ nínú tí ń tọ́ka sí pé ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ ìfẹ́ gidi ni kì í ṣe ìfẹ́ rádaràda eléyìí tí kò nítumọ̀ ká nífẹ̀ẹ́ àwọn òbí wa ká nífẹ̀ẹ́ àwọn ọmọ wa ká nífẹ̀ẹ́ dúkìá wa láì jẹ́ pé a fẹ́ràn ọlọ́run láì jẹ́ pé a fẹ́ràn ọlọ́run aburú ńlá lélẹ́yìí o ẹnikẹ́ni tó bá lọ fẹ́ràn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò fẹ́ràn ọlọ́run onítọ̀hún ò lè jẹ́ mùsùlùmí onítọ̀hún ò lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ká nífẹ̀ẹ́ bàbá wa ká nífẹ̀ẹ́ ọmọ wa ká nífẹ̀ẹ́ dúkìá wa pẹ̀lú pé a tún nífẹ̀ẹ́ ọlọ́run kò sí ní tó burú ń bẹ kò sí ní tó burú ń bẹ nítorí pé eléyìí ń bẹ nínú ìfẹ́ tọ́lọ́ ń dá mọ́ mi yàn gbogbo èèyàn máa ń nífẹ̀ẹ́ bàbá rẹ̀ náà ni àtìyá rẹ̀ gbogbo èèyàn máa ń nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ náà ni kò bá àjọkùnrin kò bá àjọbìnrin gbogbo èèyàn sì máa ń nífẹ̀ẹ́ dúkìá rẹ̀ náà ni àmọ́ kó wá jẹ́ pé àwọn lọ fẹ́ràn fẹ́ràn lọ àbójútó fẹ́ràn wọn jọ lọ́n lọ eléyìí ni màá sọ èèyàn dọ̀sẹ̀ bọ̀ lọ́lọ́run ẹlẹ́dàá fi pàkíyèsí wa. من القرآن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين اللهم إلى النبي صلى الله عليه وسلم صفوا بدو بعدك وما باباتي يعني àwọn ọmọ yín àtàwọn ọmọ ìyá yín àwọn ọkọ yín àtàwọn ìyàwó yín àwọn àbátan àti yíká yín dúkìá yín eléyìí tẹ́ ẹ kó jọ àti káràkátà yín tẹ́ ń bẹ̀rù kófò tẹ́ ń bẹ̀rù kókùtà ọmọ bá yín nípa rẹ̀ tẹ́ ń bẹ̀rù kọ́mọ́dé wípé kò ní lọ síwájú má tó bá yẹ pé àwọn ilé tẹ̀ ń kọ́jọ tẹ́ ẹ sí ilẹ̀ bá nífẹ̀ẹ́ síjọ lọ́n lọ òun bá nífẹ̀ẹ́ síjọ lọ́n àtànábì rẹ̀ lọ́ọ́ ó lọ lẹ bá nífẹ̀ẹ́ síjọ lọ́run àtànábì rẹ̀ àti kájagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ fatarabbasu ajẹ́pẹ́ ẹ jókòó retí máa wo ní tí ó ṣẹlẹ̀ hatta ya'ti Allahu bi amrihi títí tọ́lọ́run ọba ó fi mú àṣẹ rẹ̀ dé wallahu la yahdi bàbá wa a ìyá wa a ọmọ wa lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa. a sì fẹ́ràn gbogbo ẹni tí ìfẹ́ bá tọ́ sí gẹ́gẹ́ bí dúkìá eléyìí téèyàn kójọ nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n gbogbo ìfẹ́ tá a ní sí gbogbo ń tá a nífẹ̀ẹ́ sí yìí kò gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó dọ́gba pẹ̀lú ìfẹ́ tá a ní sí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àbí ìfẹ́ tó wá ju ìfẹ́ tá a ní sí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa lọ torí ṣíṣe bẹ́ẹ̀ yìí máa yọ̀yàn kúrò lábẹ́ pínyàn sí náà èèyàn padà dẹni tó ṣe pé ó ń ṣẹbọ sọlọ nínú àwọn àjọsìn eléyìí tó ṣe pé àtúmọ̀ afọkàn ṣe òun náà ní ìbẹ̀rù dandan dandan iná ló jẹ́ lórí mùsùlùmí kéèyàn jẹ́ni tó ṣe pé èèyàn ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà la gbọ́dọ̀ bẹ̀rù nítorí pé òun náà lọ́ba tó lágbára ọba tó ṣe pé a gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ òun ló lè dáfi aburú ṣe wá tó bá wù láti fa aburú ṣe wá kọ́lọ́run ẹlẹ́dàá wa dákun jọ̀wọ́ èmi ní kẹ́ bẹ̀rù tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí ń bẹ̀rù nǹkan míì ní irú bẹ̀rù eléyìí téèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ ọwọ́ agbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí dájú ni pé onítàn kì í ṣe mọ́mìnì nínú àwọn àjọsìn tá a máa fọkàn ṣẹ̀nu nínú ọkàn oníkálukú wa ìbẹ̀rù ọlọ́run ọba gbọ́dọ̀ wà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ ní bẹ̀rù ọlọ́run ọba lódodo kéèyàn máa bẹ̀rù rẹ̀ kó má fàbùrú sẹ́yìn kéèyàn máa bẹ̀rù rẹ̀ nípa pé òun náà lọ́ba tó lágbára tó lè dáfi aburú sẹ́yìn ọ̀ranyàn ló jẹ́ lórí mùsùlùmí ó jẹ́ pé ìbẹ̀rù tó pé sí ọlọ́run òun náà ní bẹ pẹ̀lú rẹ̀ kò sì gbọ́dọ̀ fẹ́nìkan ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run ọba nínú ìbẹ̀rù tí ó ní yìí báyìí ṣùgbọ́n àwọn ìbẹ̀rù kan wà eléyìí tó ṣe pé ọlọ́run ọba ti dá mọ́yàn gẹ́gẹ́ bíi kéèyàn máa bẹ̀rù kìnìún kéèyàn máa bẹ̀rù kókò kéèyàn máa bẹ̀rù ẹkùn kéèyàn máa bẹ̀rù òtútù kéèyàn máa bẹ̀rù ooru kéèyàn máa bẹ̀rù kó wọn má já sí kòtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn máa bẹ̀rù ná eléyìí kò sí tó burú ń bẹ̀ torí pé kò sẹ́nìkan nu àánì tí wọ́n gbọ́wọ́ sínú náà kíkọ́ máa jóun tí wọ́n máa bẹ̀rù ẹnìkan sì sí tí ó rí kòtò kan lẹ̀ tí wọ́n á fẹ́ kẹsẹ̀ bọ́ torí kí nǹkan tí ọ̀dà kọ́ má bàa gé ọjẹ kọ́ má bàa bù ọjẹ gbogbo eléyìí ọlọ́run bá ti dá mọ́ àwọn mìíràn ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ṣe dọ́gba pẹ̀lú rúbẹ̀rù eléyìí tá à ní sí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa bákan náà a tún gbọ́dọ̀ ní alkhashia nínú ìjọsìn eléyìí tá a máa fọkàn sí ọ̀nà ní alkhashia alkhashia ọ̀nà ní ìbẹ̀rù eléyìí tó ṣe àkójọpọ̀ gbígbé ọlọ́run ọba tóbi àti ìmà èèyàn nímà èèyàn sì máa gbé ọlọ́run ọba tóbi nínú bẹ̀rù ru eléyìí báyìí ọlọ́run ọba ní atakhshawnahum fallahu ahaqqu an takhshaw sáwọn lẹ́ ń bẹ̀rù ọlọ́run ọba náà nìkan ló pé kẹ́ ẹ páyà sáwọn lẹ́ ń páyà ẹ má sì páyà wọn allahu azza wa jalla nìkan ló yẹ kẹ́ ẹ máa páyà ọlọ́run tó sọ nínú al ويخشى الله ويتقه فأولئك هم الفائزون أني يعني كان ما أنت لتولو تس أنت لتنان سير النبي محمد صلى الله عليه وآله وسلم تس قايلو تس بيروري أو إلي إلا وين تجري أتبع بيلو نما والي إلي توا من القرآن تتوقع سيكي إيماني أدام ẹni jẹ́ ìmánì tó pé àyàfi ẹni tó jẹ́ tó jẹ́ pé ìjọsìn rẹ̀ ó pé fún ọlọ́run ọba jọjọ àti pé ẹni tó ga nínú àwọn èèyàn nínú àlàwọn ẹni tó jẹ́ pé ọlọ́run nìkan ni wọ́n ń bẹ̀rù òun nìkan ni wọ́n ń páyà wọn ò jẹ́ni tó ṣe pé wọ́n ń páyà nǹkan míì wọ́n ń bẹ̀rù nǹkan míì tẹ́yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ibí yìí iná ni ó ti hàn sí wa àwọn ẹni tí ìsìn àwọn ẹni tí wọ́n máa jánu fánu wípé àwọn jẹ́ ẹni ọlọ́run àwọn sì jẹ́ àyànfẹ́ rẹ̀ àti pé àwọn ọmọ sin ọlọ́run nítorí pé àwọn ń bẹ̀rù àti wọ́nà rẹ̀ àwọn ò máa sin torí pé àwọn ń sojú kòkòrò láti wọ àlùjànnà gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ẹni tí ń ṣe tí tara wọn jẹ. ọ̀ràn yẹn ló jẹ́ ká bẹ̀rù ọlọ ká sì bẹ̀rù àti wọnà ọlọ ọ̀ràn yẹn ló jẹ́ kẹ́ni tí ń sin náà kó tó máa sojú kòkòrò àti wàlìjánà nítorí pé ọlọ́run ọba tó dá wa ó dá wa ká lè bá a jọ́sìn fún tá a bá jọ́sìn fún ká lè bá a tara bẹ́ẹ̀ ká soríire pàápàá oríire oní ẹ̀ ní kọ́lọ́run bọ́ sànú èèyàn nígbẹ̀yìngbẹ̀yìn kéèyàn wà lìjánà kọ́lọ́run sì yọ́nú séèyàn torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí o kéèyàn máa bẹ̀rù yọ lọ kó sì máa ra kan ìkẹrẹ̀ torí pé nítorí wọn bá fi pa wá láṣẹ nù ó sì yin àwọn ẹrú rẹ̀ tí máa pè lẹ́ni tí ń sojú kòkòrò àti rálìjẹ́ náà wọ̀ wọ́n máa pè lẹ́ni tí ń bẹ̀rù láti wọná tí wọ́n sì ran kan àkẹ́ ọlọ́run tí wọ́n sì ń bẹ̀rù ìyá rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó sì àkójọpọ̀ láàrin alkhawfu warraja' àti ìbẹ̀rù àti ìran kan torí ẹrú ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀rù náà lásán nìkan ni ọkàn máa tẹ̀ lọ lọ́lọ́gbọ̀nragada láì jẹ́ kó tún fi ìran kà sọ̀rọ̀ rẹ̀ nítorí pé níjọba pé ìbẹ̀rù Ọlọ́run nìkan ìbẹ̀rù Ọlọ́run nìkan ló bá wà lọ́kàn rẹ̀ tí ò sí ìran kan Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ irú wọn ni máa sọ̀rọ̀ tínú kúrò níbi ìkẹ́ Ọlọ́run tí wọ́n máa wò pọ́ lọ́wọ́ bò ní kí àwọn ẹni sì ti rí bẹ́ẹ̀ yóò padà máa wò wípé ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ jù kò sí pòǹsì lè bá àánú pàdé lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ṣe lọ́yẹ kọjá pé bá ń ṣe ń bẹ̀rù ọlọ́run à ń sì tún ra kàkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé aburú ńlá ni kéèyàn tún jẹ́ pé ìran kan lásán ló pẹ̀lú rẹ̀ ìwọ máa bẹ̀rù ọlọ́run torí ẹni tí máa ń ran kàkẹ́ ọlọ́run lásán tí ó máa bẹ̀rù ọlọ́run onú tún máa bẹ́sẹ̀ lọ́nà ní níra bídún tí ò ní ronú wípé ìyá máa ń bẹ lọ́dọ̀ ọlọ́run irú wọn lè sin náà kọ́mọ́ padà sójú ọ̀nà mọ́ torí rẹ̀ alkhawfu warraja àti ìbẹ̀rù ọlọ́run àti ìran kan ọlọ́run wọ́n gbọ́dọ̀ wà fún wa ní gbogbo gbà ọlọ́run ẹlẹ́dàá wa ni afa aminu makra Allah fala ya'manu makra Allahi illa alqawmul khasirun tí wọ́n á sí ètí ọlọ́run ẹnìkan kì í fọkàn sí ètí ọlọ́run àyàfi àwọn ẹni tí wọ́n ṣòfò nítorí téèyàn bá ti jẹ́ni tó pé ìran kan lásán ló pẹ̀lú rẹ̀ kó máa bẹ̀rù ọlọ́run ohun tó dájú òun náà ní pé yọ sọ̀rọ̀ alẹ̀ kò ní rántí pé ń bẹ dípò pé yóò tiẹ̀ wá máa bẹ̀rù ìyà tí ń bẹ lọ́dọ̀ ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì wà ẹ̀ka ń bẹ̀rù ọlọ́run à ń bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o kájá ni tó ṣe pé àsọ̀rì tínú níbi àtiríkì ọlọ́run kájá ni tó ṣe pé àrùn kan páàrí ìkẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo bó tilẹ̀ wù kí ẹ̀ṣẹ̀ wa kọ́ pọ̀ tó lópin ìgbà tá a bá ti jẹ́ni tí ń ṣẹbọ sọ̀nà ó ṣeé ṣe kọ́ lọ́wọ́ bó forí rẹ̀ jìn wá kọ́dà ká kú láì tẹ́pà tọrọ àforíjìn yọ sàmójúkúrò fún wa báwo wá ni tọ́lọ̀ máa ràn wá lọ́wọ́ tá a tọrọ àforíjì kó tó di pa kúkúrò láyé ọlọ́run bó forí rẹ̀ jìn wá lópin ìgbà tó bá ṣe pé ńgbà tá a túbá títúbà wa ọjọ́ títúbà tó pé táwọn ọmọdéjẹ̀mú pé sí lára ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò ṣàforíjì rẹ̀ fún wa ṣùgbọ́n o àti ìbẹ̀rù àti ìrankàn wọn ò gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ ẹrú tó fẹ́ ṣoríire lọ́dọ̀ Ọlọ́run. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ọlọ́run bá ní sọ fún wa wípé ẹ̀yin arú ọlọ́run ẹ̀yin tó ṣe wípé ẹ ti tayọ ẹnu àlà lórí ọ̀rọ̀ ara yín tẹ́ǹsẹ́lọ́n tẹ́ǹsẹ́lọ́n tẹ́ǹsẹ́lọ́n tẹ́ǹwá ń wò pé tọ́ kó láti àṣẹ báyìí ọlọ́run la taqnatu min rahmatillah ẹ má sọ̀rọ̀ ìtinú níbi àti ríkẹ́ ọlọ́run ẹ ríkẹ́ ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run a máa ṣàforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ ẹ tọrọ àforíjìn innahu huwal ghafurur rahim ọba tí ìforíjìn ti kẹ́ni ní Allah a ka sọ ìrètí nù jàmá níbi àti ríkẹ́ ọlọ́run à ń ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa bẹ̀rù ìyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ a sì máa ran kan àtiríkẹ̀ rẹ̀ ọlọ́run ní wa man yaqnutu min rahmati rabbihi illa ad-dallun talẹ́ni náà ti máa sọ̀rọ̀ ìtinú níbi àtiríkì ọlọ́run yàtọ̀ sáwọn ẹni tó ti ṣìnà kò sí o ẹni tó ti ṣìnà ní máa sọ̀rọ̀ ìtinú níbi àtiríkì ọlọ́ al-khawfu war nínú àwọn al-ibadatu qalbiyya ni wọ́n wà àti ìbẹ̀rù àti ìran ìbẹ̀rù yà ìran kẹ́ nínú àwọn àjọsìn tá a máa fọkàn sí lọ́wọ́ wọn náà ọjọ́ mú ìpín tiẹ̀ náà nínú ìjọsìn yìí má jẹ́ kí ọkàn rẹ kó gbòfò nínú àwọn ìjọsìn eléyìí tá a tún máa fọkàn sí eléyìí tí ò gbọ́dọ̀ di níta wáàtì lọ́dọ̀ mùsùlùmí òun náà ni al-ikhlasu fil ibada ká máa ṣàfọ̀mọ́ ìjọsìn wa fún Allah kó jẹ́ pé gbogbo ìjọsìn tá à ń ṣe à ń ṣe nítorí rẹ ni kó jẹ́ pé ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run la fẹ́ gbà kí ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kọ́má jẹ́ pé kárí mi àṣehàn ọ̀nà là ń ṣe. gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wàá má umiru illa liya'budu Allaha mukhlisina lahud-din. a pa wọn láṣẹ pẹ̀lú nǹkan kan tó yàtọ̀ sí pé kí wọ́n máa jọ́sìn fọlọ́n lónìkan kí wọ́n sì máa ṣàfọ̀mẹ́sìn yìí fún ọlọ́run tọ́rẹ́ nìkan ò sí ọlọ́run bí ẹni tó ṣe pé ó ṣe àfọ̀mẹ́sìn yẹn fún ọlọ́run kò fi wá nǹkan kan lọ́dọ̀ èèyàn kò fi béèrè nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá ìtọ́ wà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni àfojúsùn rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ téèyàn bá ti wá mú ìjọsìn rẹ̀ tó ṣe bóyá ọ̀rọ̀ ni bóyá sẹ́ni tí fi ń wá ojú nǹkan míì tó yàtọ̀ sí Allah ìjọsìn rẹ̀ ò ní jẹ́ gbígbà o nítorí pé ìjọsìn ò lè jẹ́ gbígbà àfi pẹ̀lú májẹ̀mú méjì àwọn májẹ̀mú méjèèjì yìí dì wọ́n mú tọ́m bá ń fẹ́ kẹ́sìn rẹ̀ tó ń ṣe kọ́ máa jẹ́ àtẹ̀wọ́gbà òun náà ni al-ikhlas fil ibadah ká máa ṣàfọ̀mẹ́sì yẹn fún Allah kọjá pé torí Allah onìkan la ṣe ṣe ìjọsìn yẹn a ṣe nítorí nǹkan mi kọ̀kọ̀ àti gbangba wa àfi wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ Ọlọ́run nìkan la ti ń wẹ̀sán rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni almutaba kọjá pé ẹ̀sìn tá a ṣe yẹn a ṣe ní ìbámu ni pẹ̀lú ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí a lè ṣẹ̀sìn nítorí tọ́lọ́hùn àmọ́ kọjá pẹ̀sìn tá a sẹ́wọ̀n ọ̀tà kò lànà ànábì sallallahu alaihi wa sallam kò ní jàtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́ bá sì ṣe déédéé pẹ̀lú ìlànà ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ṣe pé àṣẹ nítorí tọ́lọ́hùn òun náà padà já sí si tá à ní gbẹ̀sán lórí ni májàmú méjì yìí ọgbọ́dọ̀ pé wámúwámú sídìí gbogbo kó tó di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa nínú àwọn àjọsìn eléyìí tó ṣe pé àtún máa fọkàn sí òun náà ni àtẹwọ́kùl ká gbẹ́kẹ̀ lọ́lọ́ òun náà ni ká mú ọ̀rọ̀ wa àti tó kéré àti tó tóbi nínú rẹ̀ ká fi tì sọ́dọ̀ Ọlọ́run kọ́kàwó sì balẹ̀ sọ́lọ́run ká gbára lọ́lọ́run ká sì gbà wípé gbogbo nítorí àwọn bàbá fẹ́ ní máa ṣe ẹni tí ọba fẹ́ kò ní ṣe káàsì wàá máa gbìyànjú láti tọ àwọn ojú ọ̀nà tọ́tọ́ tọ́tọ́ tọ́tọ́ láti yanjú gbogbo tí bá ń bẹ wájú wa eléyìí ni wọ́n ń pè ní bíbọ́lọ̀ǹdù eléyìí túmọ̀ sí pé mo fẹ́ nímà kí n wọlé ẹ̀kọ́ kí n sì ra àwọn ìwé tó yẹ kí n rà kí n sì máa kà á lọ́sàn-án àti lóru kí n wá gbára lọ́lọ́run pé ọlọ́run ọba ràn mí lọ́wọ́ jẹ́ nímà ìwọ náà ló jẹ́ nímà mo fẹ́ bímọ kí n fẹ́ yàwó kí n sì má máa wò yàwó yìí ràn kí n máa kí n máa súnmọ́ yàwó yìí kí n sì bọ́lọ̀ ń dúró bọ́lọ̀ ń fún mi lọ́mọ bí ìgbà yẹn á pè mọ́ bọ́lọ̀ ń dúró mọ̀ ń wá ìwòsàn fún àárẹ̀ tí ń ṣe mí wọ́n jíwèé oògùn kan tí mo lè lò sí mò ń lò ó kí wọ́n á gbẹ́kẹ̀ lọ́lọ́ pé kó fún mi ní ìwòsàn òun náà ni ó fún mi ní ìwòsàn kí n ṣe ń tọ́ yẹ kí n ṣe kí wọ́n á sì yókù kí n fi sílẹ̀ fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ lọ́wọ́ bá ti sọ pé wa'iddu lahum mastata'tum min quwwa wa min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum ọlọ́ni gbogbo ìjẹba lágbára lórí rẹ̀ ó náà ní kẹ́ ẹ mú kẹ́ ẹ fi sagbára bíi tó gun kọ́ ọ bíi tó ń dé kọ́ ọ bíi àdó kọ́ ọ bíi òrùka kọ́ ọ àwọn nǹkan tó lè sọ ọ́dẹ̀ sẹ́fọ́ kọ́ lọ́wọ́ bá sọ pé kó mú kó fi sagbára ọ ẹ̀hẹ́ nítorí bá ń sọ ló fi ń pa wá láṣẹ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ àwọn ẹni tó wà tí ń ṣèjọba ń bì kan ìsìláàmù ọgbà kẹ́kàn wọn akáwọ́ gbéra kẹ́ yọjó kẹ́ yọlẹ́ kẹ́ wà lọ́nà tó fi jẹ́ pé tọ́ta yín bá kógun dé ìrọ̀rùn ni ó kó yín dà sínú ságo rárá ṣùgbọ́n tí islam sọ ni pé ẹ̀yin náà gbìyànjú gbogbo àwọn nǹkan ẹ̀jà bíi bàálù ogun ni bíi táǹkà ni bí àwọn atílárì ni bí àwọn àgbani lóríṣiríṣi ẹ̀yin náà nì nítorí kọ́tọ̀ ọmọ àjẹpé yóò akòyìn tọmọtọmọ yóò kòyìn lẹ́rú so ẹ̀tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ wá bọ́lọ̀ ń dúró ọlọ́run ọba yóò ràn yín lọ́wọ́ àmì ẹ̀sìn kankan bẹ̀ ìwà nítọ̀ ọlọ́ngbà wà láwa o sóńtọ́ dájú òun náà ni pé ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ̀sìn láti rí ń tẹ ìfojúsùn lọ́dọ̀ lọ. àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye láti gbọ́ lábẹ́ ètò yìí nítorí náà à ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àti lóko wípé orí ńlá tí ó ga jùlọ ni yóò máa jẹ́ fún èmi àti ẹ̀yin tí a bá lè gbìyànjú láti máa mú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí lò nínú ìṣẹ̀mí wa ṣáájú kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ inṣàlá a ó tún máa pàdé lórí ètò yìí ní ọ̀la tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù rọ̀mọ̀dán ti ọdún yìí ọdún fourteen forty one ti ṣe twenty twenty ọdún tìmíláàdì wàṣ السلام عليكم ورحمة الله وبركاته